yìí ẹ ká gbé Jésù ga fún orí ọ̀fẹ́ ńlá ìtarígbà níwájú rẹ̀ sẹ́ ẹ ká yin Ọlọ́run lógo fún àánú rẹ̀ ní gbogbo ọ̀nà Olúwa ṣeun Olúwa ṣeun fún orí rẹ̀ lórí ayé mi Olúwa ṣeun fún ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ayé mi gbogbo ẹ ká gbé Ọlọ́run ga láàárọ̀ yìí fún orí ọ̀fẹ́ tó fún wa sẹ́ẹ́. Let's begin to thank the Lord. Let's begin to appreciate the King. Right now, let's begin to give that honor to the Lord. Let's just begin to appreciate Him. Ẹ ká gbé Ọlọ́run ga fún orí ọ̀fẹ́. Jésù ṣó. Jésù ṣó ọba tó pọ̀ nípa tagbára. Ọba tó fi wálẹ̀ fáyé. Jésù ṣó aláàánú mi ò mà ṣe ó tún pa mímọ́ tó ń ṣe jésù ṣéu fún orí ọ̀fẹ́ she begin to lift her voice and bless him ẹ ká gbóhùn wá sókè káyìn pẹ̀lú àwọn Ísírẹ́lì ò ṣé o ọlọ́run àgbáyé ò mọ̀ ṣé jésù ò ṣé ìwọ tó ṣàánú ayé mi ìwọ tó gbà mí ìwọ tó gbà mí lọ́wọ́ ẹkún àtúnṣe ìwọ tó ra ayé mi padà ẹ kábẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa yìí olówó ṣeun olówó ṣeun fún orí ọ̀fẹ́ ńlá olówó ṣeun fún àánú ńlá olówó ṣeun fún ọwọ́ agbára rẹ lórí ayé mi gbogbo. let us begin to appreciate the Lord ẹ kábíyèsí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyanu rẹ̀ sẹ́ fọwọ́ agbára Ọlọ́run lórí ayé wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tá a rí gbà let's begin to voice before the Lord and begin to appreciate the owners of heaven and earth ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí Jésù ṣe wẹ̀rẹ̀mọ̀ Ísírẹ́lì tó gbà mí lọ́wọ́ òṣèré wẹ̀rẹ̀mọ̀ Ísírẹ́lì tó bá mi rìnrìn àjò oṣù tó kọjá let's just begin to appreciate him yẹ ká gbóhùn wá sókè sí Ọlọ́run yìí ọba tó dúró tì wá ọba tó dúró tayé rẹ gbogbo let's lift our voice and bless the Lord. Let's give that honor to whom is due. Jesus Christ deserve all our praise. Ká gbé Ọlọ́run ga Jésù yìí, ó tó láti yìn sẹ́, òun ló tó láti gba ògo. Jésù ṣe Let's lift our voice, bless them. Ẹ ká gbé ohùn wa láti yìn. Let's lift our voice to honour him. Let's lift our voice to appreciate the Lord. Ẹ ká gbóhùn asókè láti yin Ọlọ́run fún orí ńlá gbogbo, orí ojoojúmọ́, orí ìgbà gbogbo lórí ayé wa. Let's thank him, let's appreciate him. Ẹ ká yin bàbá yìí fún orí ńlá yìí fún orí ńlá àkàkà tán orí. Let's begin to appreciate the Lord. Let's begin to honor the Lord. Let's begin to give that praise to the King. Jesus, we thank you. Jesus, we honor you. Jesus, we appreciate you. Jésù ṣe fún àánú láti mo Jesus, gbàṣẹ́. Jésù ṣe fún orí rẹ lórí ayé mi. Let's begin to appreciate the Lord. Let's begin to thank Him. Let's begin to honor Him and give that praise to the Lord. Father, we declare that you are Lord. We thank you, Lord, for your grace, of your power, of your spirit in our life. Orí ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé wa sẹ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo. Orí ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ gbogbo. somebody lift your voice bless him ẹ̀ka kó gbóhùn rẹ̀ sókè kó yìn ọlọ́run yìí ẹ̀ka yìn fún iṣẹ́ rẹ̀ lórí ayé wa ẹ̀ka gbéga fún ọ̀rọ̀ rẹ̀ tó dájú let's thank him let's bless him let's glorify the Lord ẹ̀ka yìn Jésù yìí Jésù ṣó Jésù ṣó Jésù ṣó. jésù mo yàn ọ́ jésù mo gbé ọ ga jésù mo yàn ọ́ ńlá rẹ lórí ayé mi ńlá rẹ lórí ayé àwọn ọmọ mi gbogbo let's lift our voice bless him let's give that thanks to him let's appreciate him so that your love of thanksgiving before the Lord that you appreciate him of his goodness ẹ ká wọn sókè pé a yìn fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún a fún ohun tó dáwọ́lé fún a fún ohun tó ti parí let's give that honour to him let's give that honour to whom is due let's give that honour to whom is due ẹ ká yìn tó pọ̀ nígbà tá a gbá lógo Jésù ṣe o aláàánú mi ò mọ̀ ṣe é wọ́n tó pọ̀ nípa tágbára o ṣe o wọ́n tó ní gbogbo agbára láwọn máa ṣe o wọ́n ń gbéga láàárọ̀ yìí ohun ìyìn lógo fún orí ọ̀fẹ́ tó fún mi fún àánú ńlá rẹ tí mo rí gbàṣẹ́ olùgbà ló máa ṣe kábíyèsí o o kábíyèsí o o kábíyèsí mi o ṣe o yìnyín ni Olúwa o. Ẹ̀yin Ọlọ́run àgbáyé o. Ẹ gbéga. tó pọ̀ ọmọ lóṣù kínní oṣù kejì lọ ìkẹta parí ọba tó bọ̀ ọgbẹ́. lift our voice and just begin to appreciate him. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ní àárọ̀ yìí ọba tó ń gbọ́ àdúrà lift your voice appreciate him thank him just exhort him o ṣeun nú ayé mi bàbá o ṣeun láyé mi ó bàbá o ṣeun láyé mi ó bàbá kábíyèsí o ṣeun láyé èmi ò bàbá olúwa ṣeun láyé mi ò jàre. o ṣeun láyé mi ò bàbá o ṣeun nílé mi ò bàbá sẹ́ẹ́ o ṣeun láyé èmi ò bàbà olúwa ṣeun ayé mi ò jàre lift your voice and appreciate him. o ṣeun láyé mi ò bàbà o ṣeun lé mi ò bàbà sá o ṣeun láyé èmi ò bàbà olúwa ṣeun láyé mi ó jàre o ṣeun léèmi ó bàbá lift your voice o ṣeun láyé mi ó bàbá o ṣeun láyé mi ó bàbá olúwa ṣeun láyé mi ó jàre. Thank Him for what He has done. Ẹ ká tó ti ṣe nu ayé wa sẹ́ o. Ẹ ká let Let's thank Him for the journey of your life. Let's appreciate Him for that journey. Let's appreciate Him for that journey that will bring peace and joy to your life, that will bring fulfillment to your life. Let's appreciate him for that journey of, in the name of Jesus. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìrìn àjò yìí, ìrìn àjò oṣù yìí. Thank him for that journey that will bring joy to your life. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò àṣeyọrí yìí. Let's give that praise to him. Thank him. Say, Lord, I just want to say thank you, Lord. Olúwa mo fẹ́ sọ pé o ṣé o. Olúwa o ṣé let's lift our voice in praise to the king let's appreciate the lord the lord of lord the, the lord of lord the mighty man the mighty man in battles let's lift our voice in appreciation to his name ẹ ká dúpẹ́ ká gbé ohùn wa sókè fún ìyìn àtọlá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí olówó ṣeun gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa ẹ ká sọ fún Ọlọ́run olúwa dárí àṣìdí èmi jì mí Father forgive me all my sin this morning ẹ ká sọ fún Ọlọ́run yìí Lord forgive me all my iniquities olúwa ẹ̀ṣẹ̀ mi gbogbo yìí ẹ̀jẹ̀ rẹ kó wẹ ayé mi lọ́wọ́lọ́wọ́ ask him to forgive every sin olúwa ẹ̀ṣẹ̀ mi jì ẹ̀jẹ̀ rẹ kó wẹ ayé mi ẹ pe orúkọ jésù dáadáa olúwa ẹ̀ṣẹ̀ mi jì ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí ask the Lord to wash your sins ask the Lord by, the, by his blood olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ ẹ̀ṣẹ̀ mi gbogbo. Olúwa pẹ̀ṣẹ̀ Ask the Lord to cleanse you from all your sins. Olúwa pẹ̀ṣẹ̀ Father, cleanse me from all my sins, O God. Pẹ̀ṣẹ̀ mi Ẹ̀jẹ̀ Jésù weme. Somebody pray and ask the blood of Jesus Christ to purify your heart. Ẹ̀jẹ̀ Jésù tún mi ní àárọ̀ yìí. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ọkàn Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé Somebody lift your voice that the blood of Jesus Christ to purify your heart, to purify your spirit, soul, and body. Ẹgbẹ́ Jésù wẹ̀ mí, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí, Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí, Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ayé mi oluwa fi eje women, we mi oluwa fi eje nla re we mi oluwa fi eje nla re Ask that the blood of Jesus Christ will cleanse you. Ask that the blood of Jesus Christ to purify you. Ask the blood of Jesus Christ to sanctify you. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Olúwa tú ayé mi ṣe. Tú ọkàn mi ṣe sọ di mímọ́ fún ọ. Purify my heart, sanctify my heart. Pray and ask the Lord, Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ask the blood of Jesus Christ to purify your heart. That the blood of Jesus Christ will sanctify your heart. Ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi bí orúkọ Jésù dáadáa. Kí ẹ̀jẹ̀ náà kó wẹ̀ ọ́. Ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi wẹ ọ̀nà mi gbogbo. Wẹ ilé mi wẹ ayé mi. Ask the blood of Jesus Christ to purify my heart. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí wẹ ọ̀nà mi gbogbo wẹ ayé mi wẹ̀ mí bí orúkọ Jésù dáadáa kí ẹ̀jẹ̀ náà kó wẹ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí Olúwa fi ẹ̀jẹ̀ rẹ tú mi ṣe Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ tú mi ṣe Olúwa ńlá rẹ wẹ̀ mí Olúwa ńlá rẹ tú mi ṣe ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí purify my heart gbogbo abẹ gbogbo àmì gbogbo àmì kámi remove every mark wẹ gbogbo àmì kámi mú gbogbo ọwọ́ kọ́wọ́ kúrò ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi wá ayé ọmọ mi gbogbo ẹ ká bèrè fún ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ ọ̀dá òkùtà wẹ ayé mi o ní àárọ̀ yìí Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí ẹ ká pe orúkọ Jésù láàárọ̀ yìí Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí ẹ̀jẹ̀ rẹ ni kó wẹ̀ mí orúkọ jésù gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wẹ̀ orúkọ jésù olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí gbogbo àmì tí ayé sà sí mi lára gbogbo àmì tí ayé fìtà sí ọ lára yẹn èyí olóore òfin wọlé wá ẹ̀jẹ̀ jésù parẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àmẹ̀kámì èyí tí ò jẹ́ ńlá làánú gbogbo àmẹ̀kámì èyí tí ò jẹ́ ńlẹ́ olóore gbogbo àmẹ̀kámì èyí tí ò jẹ́ ńlẹ́ olùrànlọ́wọ́ olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ pa gbogbo àmì rẹ ẹ̀jọ̀ dáàgùtàn wẹ̀mí tilétilé ọmọlọ́run lanu kó gbàdúà orúkọ jésù orúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀mí orúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀mí olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ iṣẹ́ mi lónìí olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ mi ask the blood of Jesus Christ to cleanse you to purify you ẹ pe orúkọ Jésù dáadáa ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi ẹ̀jẹ̀ Jésù wẹ ọ̀nà mi ẹ pe orúkọ Jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ ńlá rẹ wẹ̀ mí ẹ pe Jésù dáadáa olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ ayé mi o ìwọ ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wẹ̀ mí wíwẹ̀ ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí Olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí ẹ pe orúkọ Jésù dára Olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí ní àṣálẹ́ ní àárọ̀ yìí Olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí tọmọtọmọ ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí tilétilé wẹ̀ ẹ̀ṣẹ̀ mi wẹ̀ àbàwọ́n kò nú ayé mi wẹ̀ àbàwọ́n kò nú ìran mi ní orúkọ Jésù fẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí wẹ ilé mi wẹ ilé mi láwẹ̀ mọ́ ẹ pè orúkọ Jésù ask the blood of Jesus Christ to cleanse your life to purify your life to sanctify your life in the name of Jesus ẹ̀jẹ̀ Jésù wẹ ọ̀nà mi gbogbo ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi sẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ pè orúkọ Jésù olúwa mo tọ̀ wá lórúkọ jésù olúwa mo tọ̀ ọ́ wá lórúkọ jésù olúwa mo tọ̀ ọ́ wá olúwa dìde fún ìyanu mi lónìí lọ́ọ̀ olúwa mo tọ̀ wá dádì I run to you olúwa gbà mí ní àárọ̀ yìí lord deliver me this morning olúwa mo tọ̀ wá father rescue me gbà mí ẹ ká porúkọ jésù kẹ́ni mọ́ israẹli pé a tọ̀ wá. ní orúkọ jésù màṣíkà àlàmàkó pẹ̀rú sàtà orúkọ jésù màṣótótótólikalaba màtótó pérédékelebọ orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olúwàmútọ wà dárí àrùn tí yóò gàn wá olúwa gbàmílàárọ yìí ẹ pé orúkọ jésù dáadáa àzọrọ tó deliver yóò. Ask the Lord to deliver you. Ní orúkọ Jésù, ask the Lord to deliver you. Olúwa gbà mí láàárọ̀ yìí. Ask the Lord to rescue you. Olúwa gbọ́ ohùn ẹkún mi láàárọ̀ yìí. Hear the voice of my cry. Olúwa gbọ́ ohùn mi láàárọ̀ yìí. Ní orúkọ Jésù, ẹ pe orúkọ Jésù dáadáa. Olúwa gbọ́ ohùn mi láàárọ̀ yìí. Hear the voice of my cry, O God. Olúwa gbọ́ ohùn mi láàárọ̀ yìí. Ní orúkọ Jésù, Olúwa gbọ́ ohùn ẹkún mi láàárọ̀ yìí ẹ pe orúkọ Jésù dáadáa Olúwa gbọ́ ohùn ẹkún mi láàárọ̀ yìí hear the voice of my cry ní orúkọ Jésù màṣíkà lamakata yàrá makeli makata lamakaba masoto koli makata lopredo tokele bokaba ẹ pe orúkọ Jésù Olúwa gbọ́ ohùn ẹkún mi láàárọ̀ yìí ask the Lord to hear the voice of your cry Olúwa gbọ́ ohùn ẹkún mi láàárọ̀ yìí kí ayé mi kó gba àtúnṣe. kí ayé mi kó gba ìrànlọ́wọ́ hear the voice of my cry mi láàárọ̀ yìí ní orúkọ Jésù kí gbogbo ọwọ́ gbogbo ọwọ́ ibi èèyàn ní orúkọ Jésù kó jáde mi láàárọ̀ yìí kí ìrànlọ́wọ́ kó tọ̀ ayé wá mi láàárọ̀ yìí kí ìrànlọ́wọ́ ńlá kó dìde fún ayé mi láàárọ̀ yìí kí ojú ti ẹlẹ́gàn ní orúkọ jésù olùwàgbóhun ẹkọ ohun láàárọ̀ yìí ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi nílá dé fún ayé mi sẹ ẹ pe orúkọ jésù dáadáa kẹrin máa ń sọẹrì kó gbóhun ẹkùn yín láàárọ̀ yìí ní orúkọ jésù kó lànà ńlá kó lànà ògo kó lànà ìrànlọ́wọ́ kó lànà ẹkọ yìí kójú kó tiẹ̀ ní orúkọ jésù olúwagbó ohun ẹkún mi láàárọ̀ yìí ẹ pe orúkọ jésù dáadáa bẹ́ẹ̀ kí ọlọ́run kó gbọ́ ohun ẹkún yín láàárọ̀ yìí o ní orúkọ jésù ní orúkọ jésù olúwagbó ohun ẹkún mi láàárọ̀ yìí ní orúkọ jésù hear the voice of my cry kiri ayé mi kó tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ jésù gbọ́ àdúrà lórúkọ jésù kìsìtì olúwa wa. Touché, oh, touché. Touché, oh, touché, bàbá. Mo gbórí mi tọ̀ ọwá o, touché. Mo gbáyé mi tọ̀ ọwá o, touché. Ó sọ fún Ọlọ́run. ńlá. Ó yá náwó agbára jáde bàbá mo lafiya tushe. My life need a change, need total change, oh God. Orí mi ń fi àtúnṣe. Gbogbo ohun tó jẹ́ ìdènà fún, ó yẹ palẹ̀ mọ́. That hindrances that in your way. Wọ́n tó jẹ́ ìdènà, gbogbo ohun tó jẹ́ ìdènà fún ìṣeré mi. With everything that stands as hindrances in my life gbogbo ohun tó jẹ́ ìdènà fún ìṣerere mi that thing that that stands as hindrances in your life the obstacle in your life ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa láàárọ̀ yìí ìwà ayé mi yìí ń fẹ́ àtúnṣe ó yẹ palẹ̀mọ́ ẹ fi ọ̀nà lẹ̀ gbogbo ohun tó jẹ́ bí ìdíwọ́ ní ọ̀nà mi ẹ pe orúkọ Jésù ó yẹ kó ní ọ̀nà mi gbogbo mọ́lọ́nù lánàá kó gbàdúrà ayé mi ń fẹ́ àtúnṣe gbogbo tó jẹ́ ìdíwọ́ that bedlam stands as hindrances the obstacle that in your way ìwọ ìdíwọ́ ti ń bẹ ní ọ̀nà mi ìwọ àṣetì ti ń bẹ ní ọ̀nà mi ìwọ àmúbọ́ ti ń bẹ ní ọ̀nà mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ó yẹ kó o lójú ọ̀nà ní orúkọ jésù somebody begin to pray that hindrances that in your way that in your life the obstacle that in your way. that's in your life ẹ pe orúkọ Jésù ó yẹ kó olójú ọ̀nà fún mi ẹ kó olójú ọ̀nà fún mi ayé mi ń fẹ́ àtúnṣe ayé mi ń fẹ́ àtúnṣe ayé mi ń fẹ́ àtúnṣe can you pray ẹ ká pe orúkọ Jésù ayé ọmọ mi ń fẹ́ àtúnṣe ohun tó ń dè lọ́nà ni kó parẹ́ ohun tó ń di ayé rẹ lọ́nà ni kó parẹ́ ohun tó ń di ẹ̀ lọ́nà ni kó parẹ́ ní orúkọ Jésù ohun that that thing that stands at that very hindrances that very obstacle that in your life ó yẹ kó o ní orúkọ Jésù ayé mi fẹ́ àtúnṣe gbogbo tó ń dè lánàá gbogbo tó ń dènà ògo gbogbo tó ń dènà ìbùkún ní orúkọ Jésù ní ọ̀nà mi gbogbo ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa láàárọ̀ yìí ẹ gbọ́ ọ̀rọ̀ ayé mi ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa nú ìdáwọ́lé mi somebody pray gbogbo tó ń dè ọ́ lọ́nà yẹn ní orúkọ Jésù gbogbo tó ń dẹ ayé ọmọ lọ́nà èyí tí ò jẹ́ kí ọmọ ṣẹlẹ̀ èyí tí ò jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ ẹ pe orúkọ Jésù ẹ fi ọ̀nà lẹ̀ ní orúkọ Jésù ayé wa ń fẹ́ àtúnṣe ayé ọmọ wa ń fẹ́ àtúnṣe ilé wa ń fẹ́ àtúnṣe ask the Lord to begin to do it go God to begin to repair to begin to renew to begin to do it in the name of Jesus ayé mi ń fẹ́ àtúnṣe iṣẹ́ mi ń fẹ́ àtúnṣe ọ̀nà mi ń fẹ́ àtúnṣe orí mi fẹ́ àtúnṣe ẹ pe orúkọ Jésù ayé mi fẹ́ àtúnṣe can you pray can you tell the Lord can you lift your voice to him ní orúkọ Jésù ayé mi fẹ́ àtúnṣe ẹ gbàdúrà ní orúkọ Jésù orí mi fẹ́ àtúnṣe gbogbo tó jẹ́ ìdènà abẹ gbogbo tó jẹ́ ìdíwọ́ ọbẹ̀ ní orúkọ Jésù gbogbo tó fari èmi sẹ́yìn gbogbo tó fa ògo sẹ́yìn gbogbo tí ò jẹ́ kí ìbùkún Ọlọ́run kó jáde ní orúkọ Jésù ó yẹ ọlọ́run parẹ́ lónìí olúwa parẹ́ lónìí ask the Lord to destroy it ask the Lord to remove it in the name of Jesus ayé mi ń fẹ́ àtúnṣe ẹ gbàdúrà sọ fún ọlọ́run ní oṣù kẹrin yìí in this fourth month ikayamamo satayabo laprendo tekelebo ask the Lord ayé mi ń fẹ́ àtúnṣe ayé mi ń fẹ́ àtúnṣe gbé orúkọ Jésù dára ilé mi ń fẹ́ àtúnṣe.

Nikaya, let your life receive the blessing. Let your life receive that joy. Ní orúkọ Jésù, gbogbo ohun tí ọkàn yín pòǹgbẹ fún. Ní orúkọ Jésù, that your heart is longing to see, longing to hear, longing to be. Ní orúkọ Jésù, let God, Jehovah God, take you there. Olúwa gbé mi lọ́bẹ̀. Ayé mi gba àtúnṣe. Ayé mi gba àtúnṣe. Ayé mi gba àtúnṣe. Ayé mi gba àtúnṣe. Ayé mi gba àtúnṣe.

gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ pé orúkọ jésù ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí deliver me o God olúwa mo sátọ̀ wá lára olúwa gbà mí gbanigbani tètè gbà mí là gbanigbani jésù jàre gbà mí. gbanigbani tètè gbà mí là gbamigbani Jésù jàre gbà mí o ẹni tó tó ní gbà ló yẹ kó ọ̀rọ̀ lò ẹni tó tó ní gbà ló yẹ ká fọ̀rọ̀ lọ. ẹni lówó tó ní ń gbà ló yẹ ká fọ̀rọ̀ lọ. gbanigbani Jésù jàre gbà o yẹ kó Ọlọ́run ẹni tó tó ń gbó tó ní gbòdì one that can deliver you is the one that you present your case before him ó tó gbà ọ́ is able to deliver you is able to rescue you is able to save you olúwa gbà mí gbanigbani tètè gbà mí là ọwọ́ rẹ̀ dà gbanigbani Jésù ìyá ìgbà mí gbanigbani tètè gbà mí là alágbára gbanigbani Jésù ìyá ìgbà mí o. mi o bóyá sọ fún Ọlọ́run tanigbani. ask the Lord to deliver you olúwa gbà mí nínú oṣù yìí nínú april this is another month again mo fẹ́ ṣe rere nínú ẹ̀ is enough for you to do good yes is enough for you to prosper is enough for your story to be to your story to change ẹ pe orúkọ jésù nínú oṣù yìí wá gbà mí mo fọ̀rọ̀ ayé mi lọ́ọ́ ni olúwa mú ìtìjú àtẹ̀gàn kúrò ní ọ̀nà mi gbogbo remove every reproach in my life mú gbogbo ọwọ́ ogun kúrò ní ayé mi anda yamoko perusa ilẹ̀kìtàlẹ̀ ẹ pe orúkọ Jésù olúwa gbà mí tilétilé olúwa gbà mí tọmọtọmọ o tó gbà mí ìkàyé màkó perusa ta o tó tú mi sílẹ̀ o tó gba ayé mi sẹ́ẹ̀. somebody pray is able to deliver you gbà mí ni bí orúkọ Jésù gbà mí ni bí orúkọ Jésù gbà mí ni bí orúkọ Jésù gbà mí ni orúkọ Jésù tú mi sílẹ̀ ni orúkọ Jésù já mi ní dèní set me free o God tú mi sílẹ̀ ni kó mi yọ níṣẹ́ pa mí mọ́ níṣẹ́ ní orúkọ Jésù ràn mí lọ́wọ́ níṣẹ́ ní orúkọ Jésù. Bataya mako pẹ̀tẹ̀ lo prendo ti kelebo. Ask the Lord to deliver you. Olúwa gbà mí nẹ̀. Olúwa gbà mí nẹ̀. Olúwa gbà mí nẹ̀. Olúwa gbà mí nẹ̀. Olúwa gbà mí nẹ̀. Olúwa gbà mí nẹ̀. Somebody pray. Ask the Lord to deliver you. Ask the Lord to rescue you. Olúwa gbà mí nẹ̀. Olúwa gbà mí nẹ̀. Olúwa gbà mí nẹ̀. Somebody pray. Can you tell the Lord? pé kó gbà ọ́ nẹ gbà mí lọ́wọ́ ogun yìí gbà mí lọ́wọ́ ogun yìí gbà mí lọ́wọ́ sátani yìí ní orúkọ jésù gbà mí lọ́wọ́ ogun yìí ní orúkọ jésù gbà mí lọ́wọ́ ogun yìí ó yá gbàdúrà gbà mí lọ́wọ́ ogun yìí orúkọ jésù gbà mí lọ́wọ́ ìjà yìí gbà mí lọ́wọ́ sátani yìí ní orúkọ jésù gbà mí lọ́wọ́ ogun yìí ó yá gbàdúrà olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí. Ask the Lord, are you going through anything now? Are you passing through anything? Is anything passing through you? Can you call Him to deliver you from this reproach? Lọ́wọ́ ẹ̀gàn yìí ní orúkọ Jésù. Lọ́wọ́ ẹ̀gàn yìí Olúwa gbà mí. Lọ́wọ́ májẹ̀mú yìí májẹ̀mú ikú àìtọ́jọ́ yìí ní orúkọ Jésù. Lọ́wọ́ májẹ̀mú àìsàn yìí ní orúkọ Jésù. Lọ́wọ́ ogun ìdílé yìí Olúwa gbà mí. Ask God to deliver you. Ask God to deliver you. He is able to do it. ó lè ṣe é mo ní kó gbà mí nì mo ní kó gbà mí ní orúkọ jésù lọwọ ẹ̀gàn yìí ní orúkọ jésù gba ayé mi nì gba ayé ọmọ mi nì gba mi gba jésù yìí lóru gbà mí gbà mí gbà àwọn èèyàn yìí gbà àwọn èèyàn yìí gbà ayé àwọn èèyàn yìí gbà ayé àwọn èèyàn yìí olúwa kó gbà yín olúwa kó gbà yín kó tú yín sílẹ̀ olúwa kó gbà yín kó dìde ìrànlọ́wọ́ olúwa kó gbà yín kó dá ire padà olúwa kó gbà yín kí ògo kó bú jáde kó olúwa kó gbà yín kí ìbànújẹ́ kó pòórá gba àwọn èèyàn yìí bàbá ní orúkọ jésù gba ayé wọn gba ayé wọn gba ayé wọn gba ayé wọn gba ayé ọmọ wọn gba iṣẹ́ wọn gba ọ̀nà wọn àní gbàdúà olúwa kó gbà yẹn olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí lọ́wọ́ gba alẹ́nìká olúwa gbà mí lọ́wọ́ sátánì olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó yá gbàdúà sọ fún ọlọ́run gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ohun tó ń lé ayé yàn kò gbúdọ̀ tó lé ọ̀rìyàn sọ́dọ̀ ọlọ́run kó tún máa ṣe ayé èèyàn that should be the last that should be the the bus stop of your battles ìyẹn ni kó jẹ́ òpin òpin ogun rẹ nígbà tí n bá tí nígbà tí n bá ké polúwa bíbélì sọ pé ọ̀tá mi ó pẹ̀yìn dàní o gbúdọ̀ tó sáà di ọlọ́run kójú ti ayé ẹni This should be the end of that battle this morning. This should be the end of that failure, of that stagnancy and barrenness. Ibi tí òpin yẹ kó dé pa pátápátá. Nígbà tí òpin ò bá dé bá. Ta ni mo tún fẹ́ sátọ̀? Ta ni mo tún fẹ́ fi ọ̀rọ̀ ayé mi lọ? Ẹ pe orúkọ Jésù. Ẹ pe orúkọ Jésù. Ó yá ó yá ìwọ ogun ayé mi parẹ́ mo fẹ́ gbé ìgbé ayé ọ̀tún nú oṣù yìí mo fẹ́ ṣe àṣeyọrí oréré o mo fẹ́ kí ayé bá mi kí ọ ìkàtà ìmàkà pẹ̀rù sàtà ká bá mi gbé ọ sẹ́ ẹ̀ as the Lord this month the Lord should to you olúwa dá mi lóhùn mi ò gbọdọ̀ tún sátọ̀ wá kí àtúmájà ayé mi sẹ́ I say this should be the last stop for that battle o gbúdọ̀ tó wu ọlọ́run fún àánú ẹ pé orúkọ gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa jẹ́ kó yọrí sí rere o jẹ́ kó yọrí sẹ́ Yeah. kò sí bó ṣe lè burú jù. kò sí bó ṣe le jù kí ọlọ́run ò lè ṣe kò sí bó ṣe lè le jù tí ọlọ́run ò lè yanjú ẹ̀ this should be the last but of this should be the last bus stop of that battle in your life this should be a, that place of solution to that battle to that struggle, to that shame of that very life. Because in between, you ti fẹ́ lọ ta ni mo ti fẹ́ lọ sọ fún ní ìgbà tí n bá ké pe Ọlọ́run. Ní ìgbà I don't know whether you see the, not a pastor or you see God. Níbo ta ni èèyàn ti fẹ́ sọ fún ní ìgbà tí Ọlọ́run ò bá dìde fún èèyàn. Who else that you want to present your case to? tí ọlọ́run ò bá gbà ọ́ ta ló fẹ́ gbà ọ́ wòlíì kankan ò lè gbà ọ́ ẹ pe orúkọ jésù ọ̀rọ̀ ayé mi ni bàbá is concerning my case ọ̀rọ̀ ayé ọmọ mi ni bàbá is concerning my child ọ̀rọ̀ ilé mi ni ẹjọ́ yọrí sí rere ẹ fi lé mi lọ́wọ́ bàbá ẹ gba ògo mi fún mi. Oh, ẹ gba ògo mi fún mi. You need that God should restore your glory back to you. Ẹ gba ìbùkún mi fún mi. Ẹ gba ẹ̀tọ́ mi fún mi. Ẹ gba ẹ̀tọ́ mi fún mi lọ́wọ́ ajírégbé. Lọ́wọ́ agbére sálọ, lọ́wọ́ abarẹjẹ́. Ẹ orúkọ Jésù. Ẹ dá ìgbà ayọ̀ mi padà. Restore my years. Ikateli makataya rakosoto yaba. Restore to me tonight. This morning, orúkọ Jésù, lóru èní ẹ̀dá ògo mi padà fún mi. Àìlì màkàìlì màsáìdà. Màtẹ́lì màkọ́pẹ̀rù sáìdà bàkàtà. Orúkọ Jésù, ìrànlọ́wọ́ kò dìde fún ayé rẹ sẹ́. Màtọ́lì màkàìlì màsíra. Ojú ò gbọdọ̀ tì mí. Ní orúkọ Jésù, gbogbo ìnira kúrò ní ọ̀nà mi ní orúkọ jésù wọ ìtìjú kúrò gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa májẹ̀mú tí a dá nítorí tèmi májẹ̀mú tí ń bẹnu ilé mi tí ń jà mí lógun ní ọ̀pọ̀lọpọ̀ àní kí ló ń ṣẹlẹ̀ báyìí ta ni mo ṣe níbo ló ti wọ́ wá olúwa gbà mí lọ́wọ́ májẹ̀mú yẹn bá májẹ̀mú break that covenant májẹ̀mú lágbá lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé ẹ ti ayé ayé ọ̀pọ̀lọpọ̀ ti wọnú májẹ̀mú lọ knowingly or unknowingly you have entered into a covenant and that's the word the enemy is using against your life àjọ ah, ní májẹ̀ àjọ ní agreement ni now there is something between me and you that's why you are passing through those things you are passing through ẹ pe orúkọ Jésù Olúwa tú mi sílẹ̀ lọ́wọ́ májẹ̀mú yìí ask the Lord to deliver you from this covenant. Olúwa tú mi sílẹ̀ lábẹ́ májẹ̀mú yìí. Ẹ pe orúkọ Jésù. Olúwa tú ayé mi sílẹ̀ lábẹ́ májẹ̀mú yìí. Olúwa tú mi sílẹ̀ lábẹ́ májẹ̀mú yìí. Under this covenant lábẹ́ májẹ̀mú tí ọmọ mi wà lábẹ́ májẹ̀mú yìí èyí tí ò jẹ́ kí ire bọ́ sí èyí tí ò jẹ́ kí ògo bú jáde èyí tí ò jẹ́ kí n rí olùrànlọ́wọ́ lábẹ́ májẹ̀mú yìí ò gbọ́dọ̀ tún mọ́fò ń gbé pìrì o no more no more no more failure in the month of April Ikaya mamoka pẹ́rù ṣáìdà ó ná kí ire gbogbo kó tẹ̀ ọ́ lọ́wọ́ ní oṣù yìí lábẹ́ májẹ̀mú yìí under this covenant èyí tí ayé mi yìí wà. ìkàtẹ́límọ́kó paraba lọ́wọ́ májẹ̀mú ìdílé yìí ní orúkọ jésù lọ́wọ́ májẹ̀mú ogun ẹ̀jẹ̀ ó yá lórúkọ jésù májẹ̀mú kábàrì ó yá ba májẹ̀mú ìjẹ̀ ìrì ayé mi wọlé wá ayé mi wọlé wá ayé ọmọ mi wọlé pe mi to deliver you. Deliver your life from under that covenant, under that power, under that spirit. In the name of Jesus. To be Tú mi sílẹ̀ lọ́wọ́ agbára yẹn, lọ́wọ́ ẹ̀mí yẹn, lọ́wọ́ ipá yẹn. Ní orúkọ Jésù, tú iṣẹ́ mi sílẹ̀ lóru èní. Olúwa tú mi sílẹ̀ lóru èní. Olúwa tú mi sílẹ̀ ní orúkọ Jésù. Màsáìlì Màkópa yẹn gbúwà dúà dua. Jésù Kristi. Olúwa wá. Mm -hmm. májẹ̀mú yẹn kó di asán àmín let that covenant be destroyed májẹ̀mú yẹn kó di òfo àmín májẹ̀mú yẹn kó wọlẹ̀ àmín orúkọ Jésù dára ẹ̀yin ayé mi destroy this covenant in my life tí mo jura mi knowingly ẹlòmíì oúnjẹ ló jẹ ló wọnú wọn má jẹ̀mú lọ ordinary food you have eaten some people oúnjẹ ló jẹ tó wọnú má jẹ̀mú lọ ẹlòmíì ọ̀rọ̀ ló sọ tó fi wọnú má jẹ̀mú ẹlòmíì ẹ̀ṣẹ̀ ni is sin that makes all to enter that covenant ṣùgbọ́n agbára kan bá agbára kan ńlá kan wà agbára tó ń dóògùn dúró agbára ńlá kan wà o bàbá gbé wọ̀ mí o bàbá ó yá agbára ńlá kan. bàbá ẹ pọ orúkọ Jésù májẹ̀mú èdè asán ní àárọ̀ yìí o let this covenant be destroyed májẹ̀mú àfìyàjẹ ayé ẹni that is that is that, that is tormenting that is tormenting your life májẹ̀mú ajírégbé olúwa bà májẹ̀mú yìí jẹ́ olúwa bà májẹ̀mú yìí jẹ́ olúwa bà agbára yìí olúwa bà májẹ̀mú yìí jẹ́ olúwa sọ̀mọ́ yìí dòfo olúwa bà májẹ̀mú yìí jẹ́ olúwa sọ ìmọ̀ yìí di òfo olúwa bà májẹ̀mú yìí jẹ́ olúwa bà agbára yìí jẹ́ olúwa sọ ipá yìí dòfo lónìí olúwa tú mi sílẹ̀ lọ́wọ́ abẹ́ májẹ̀mú yìí olúwa tú ọmọ mi sílẹ̀ lábẹ́ májẹ̀mú yìí set me free from under this covenant téèyàn bá wà lábẹ́ májẹ̀mú yẹn kò síbi tó lè lọ àfi tí ọlọ́run bá tú sílẹ̀ kò sóhun tó lè ṣe bá májẹ̀mú ìjẹ́ lórí mi bá májẹ̀mú ìjẹ́ lórí mi májẹ̀mú tí mo tọwọ́ bọ̀ májẹ̀mú tó tọwọ́ mi bọ̀ ní orúkọ Jésù májẹ̀mú tí mo bá ń lé májẹ̀mú tí wọ́n bí mi sí tàtàtà kò kàkà yabakaba lo sonda lima kàtà yaba lo prende de boko pe yaba olúwa tú mi sílẹ̀ olúwa gbà lọ́wọ́ májẹ̀mú yìí olúwa tú àwọn èèyàn yìí sílẹ̀ tú ayé yín sílẹ̀ olúwa kó tú ayé yín sílẹ̀ olúwa kó tú ayé yín sílẹ̀ olúwa kó tú ọ̀nà yín sílẹ̀ lábẹ́ májẹ̀mú yìí májẹ̀mú yìí di asán májẹ̀mú yìí di òfo láàárọ̀ yìí májẹ̀mú yìí di asán ní orúkọ jésù mo ní kí májẹ̀mú yìí kó di òfo àní gbàdúrà gbogbo èbò òkùnkùn di asán gbogbo èbò òkùnkùn bàjẹ́ kó di asán láàárọ̀ yìí ní orúkọ jésù májẹ̀mú tí ò fẹ́ kéèyàn ṣe rere májẹ̀mú tí ò fẹ́ kéèyàn jẹ́ èèyàn májẹ̀mú tí ò fẹ́ kí ayé ẹni dìde ní orúkọ Jésù di asa, májẹ̀mú tí ayé rì mọ́lẹ̀ fún ọ mùkọ́lì màkàtàyàbà májẹ̀mú tó fẹsẹ̀ tẹ̀ ó yá ní orúkọ Jésù èyí tó jẹ ó yá kó bàjẹ́ ní orúkọ Jésù kó di asá gbúàdúà lórúkọ Jésù Kristi olúwa wá ṣe mí lógo bàbá ọlọ́run òun. luxury of any sin and also apologize for the time. I thought I'm looking at the time and I'm looking at something else. Hallelujah. Ẹ pe orúkọ Jésù, Olúwa ṣe mí ní ògo, ìlérí kò ṣẹ mọ́ mi lára ní ọdún yìí. Let all your promises come to pass in this month. Olúwa ṣe mí lógo, ìlérí kò ṣẹ mọ́ mi lára ní oṣù yìí ìlérí ọmọ bíbí ìlérí ọkọ ìlérí ìwé ìgbélú tó ṣe fún mi you have been told that God is going to do that thing for you you have been told that that thing is going to happen the word of God told you that even though if you never hear that from the prophet was sí wòlíì tó kọ sọ fún o the word of God told you already ẹ jẹ́ kí ìlérí ṣẹ mọ́ mi lára olúwa jẹ́ kí ìlérí ṣẹ mọ́ mi lára let all your promises come to pass ìwọ ìlérí ṣẹ mi lára oṣù tí mo wọ̀ yìí o a ṣe bẹ̀rẹ̀ ni àti ìdídajì ẹ̀ ìlérí kò ṣẹ mi lára ayé mi o let that thing come to pass o oh God Lord bring it to pass ìlérí kò ṣẹ mi lára ẹ pe orúkọ Jésù ìlérí kò ṣẹ ayé mi lára olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ ìlérí pé ó sọ mí dẹni gíga ìlérí pé ó nawọ́ mi òkè ìlérí pé mi ní tọrọ jẹ ó yá pé mi ní ṣaláìní ìlérí pé àìsàn kankan ò ní ṣí mi ọ̀fà ayé ní ká mi olúwa mú ìlérí ṣẹ mọ́ lára mú ìlérí ọ̀rọ̀ ṣẹ bring your word to pass bring all your promises to pass bí orúkọ jésù ìwọ ìlérí ṣẹ múnú ayé mi olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ ẹ pe orúkọ jésù olúwa mú ìlérí ṣẹ ẹ pe orúkọ jésù olúwa mú ìlérí ṣẹ ẹ pe orúkọ jésù olúwa mú ìlérí ìlérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ mọ́ mi lára ìlérí ògo ṣẹ mọ́ mi lára ní kalima kó pẹrú sayira ìlérí ìbùkún kó ṣẹ mọ́ yín lára ní orúkọ jésù kó ṣẹ ni olúwa mú ìlérí náà ṣẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ ẹ gbàdúà olúwa mú ìlérí ṣẹ ẹ képe jésù olúwa mú ìlérí ṣẹ gbogbo tó ń di ìlérí lọwọ ní orúkọ jésù dàtí kàtáyàbá gbogbo tó ń di ìlérí lọwọ kó o lójú ọ̀nà leave the way ìlérí ṣẹ o ìlérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ kó ṣẹ mọ́ lára kó ṣẹ mọ́ ayé yín lára kó ṣẹ mọ́ ọmọ lára kó ṣe mọ́ iṣẹ́ lára ní orúkọ Jésù ìlérí Ọlọ́run ṣe mọ́ yín lára lónìí látòun lọ gbogbo aṣọ ẹ̀gàn kó kù ní orúkọ Jésù gbogbo aṣọ ẹ̀gàn kó kù Olúwa kó bọ́ dànù Olúwa kó bọ́ dànù gbogbo aṣọ ìtìjú every cloth of shame set on fire set on fire ìkàtàyà makọ́tàyàwá makọ́lì makata cloth of disappointment ní orúkọ Jésù set on fire. in the name of Jesus ní orúkọ Jésù iná Ọlọ́run kò jó iná Ọlọ́run kò bọ̀ dànù ní orúkọ Jésù gbogbo ọwọ́ ìtìjú ó yá kúrò gbogbo ọwọ́ ìtìjú gbogbo ọwọ́ ẹ̀gàn kúrò gbogbo ọwọ́ kúrò Olúwa gbè níjà ọwọ́ Olúwa ògo rẹ̀ tẹ́ wọ̀ yìí ọwọ́ Olúwa ògo rẹ̀ see the hand of gbogbo àmì ìdánimọ̀ ní orúkọ Jésù fún ibi kó parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ gbogbo àmì ìdánimọ̀ ní orúkọ Jésù fún àmúbọ̀ ní gbogbo ọ̀nà kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ disapia disapia. disappear disappear ẹ rí ìyanu yìí ẹ rí ògo yìí eri rí ìyanu yìí eri rí ògo oruko jesu! eri ìyanu yìí eri ògo yìí ní orúkọ Jésù ẹ ìyanu Olúwa ẹ ògo Olúwa ẹ ìyanu Olúwa ẹ ògo Olúwa ẹ ìyanu Olúwa ọlọ́olúwa kó bá yín ní orúkọ Jésù kó ní orúkọ Jésù ẹ̀rí Olúwa ẹ̀rí ògo rẹ̀ ẹ̀rí Olúwa ẹ̀rí agbára rẹ̀ ẹ̀rí Olúwa ẹ̀rí ìbùkún rẹ̀ ẹ̀rí Olúwa ẹ̀rí ìyanu rẹ̀ láàárọ̀ yìí ẹ̀rí ògo Olúwa ẹ̀rí ògo Olúwa ẹ̀rí ògo Olúwa ní orúkọ Jésù ẹ̀rí ẹwà rẹ̀ gbogbo ẹni tó dààmú wọnú àdúrà yìí gbogbo ẹni tí ayé ń pọ́n lójú tó wọnú àdúrà yìí wá láàárọ̀ yìí gbogbo ẹni tí ọkàn rẹ̀ ń pòrúurú gbogbo ẹni tó ti sú gbogbo ẹni tó ti rẹ gbogbo ẹni tó mọ bí ó ṣe ṣe mọ́ tẹwọ wọnú àdúrà ìwà olúwa lẹ́tọ̀ wá wá èyí tí ń ṣe jésù kristi ti tó lórí ogun yẹn bá sọ̀rọ̀ gbogbo ohun tí ọkàn rẹ pòrú oh thank you my daddy ẹni tó ìtòwònú àdúrà ìwà ní orúkọ Jésù ẹ gba ìtura àmẹ ṣàmìdára lórúkọ Jésù gbogbo èèyàn tó wọnú àdúrà yìí ìkà yìí mà kó bẹ̀rù sáyẹlẹ kàtàlì èyí tó fomijé wọnú àdúrà yìí ṣèbá ọ̀rẹ́ sọgbẹ tó fi omi yẹn fúrúgbìn yóò fi ayọ̀ ká èyí ni mà á lè mà ó ní nǹkan tẹ̀ ń retí lẹ́ẹ̀fì níbi kí n bá Ọlọ́run sọ̀rọ̀ there are certain things that you are expecting there are things you want to see ó sà lóhun tẹ̀ ń béèrè lẹ́mí kẹ́kẹ́ pé olúwa ní orúkọ jésù lórí ohun tẹ́ tẹ́ fi wọnú àdúrà yìí wá lórí ohun tẹ́ gbàdúrà sí lórí ohun tẹ́ ké pé olúwa sí ní orúkọ jésù lórí ohun tẹ́ kalẹ̀kùn rẹ̀ ní orúkọ jésù ọba tí gbogbo agbá ń bẹ lọ́wọ́ rẹ̀ ó yá kó ní ìyànjú àmín ohun yẹn kó gba ojútùú àmín ṣàmì dáadáa ní orúkọ jésù ohun tó mú yín wọnú àdúrà ìwà ohun tó ń gbomi lójú rẹ that makes you to shed tears ohun tó ń dẹ́rù bọ̀ ọ́ pé a bá òun fẹ́ ṣe kinní yìí màtálì màkó pẹ̀rú sàtà ṣé kó tún lè kàn mí ṣé pé mo lè rí kinní yìí gbà ṣé gbègbè pé ọjọ́ ń lọ báyìí ohun tó ń gà tó ń bọ̀ lẹ́rù ní orúkọ Jésù olúwa kó yanjú ẹ̀ àmín o ní orúkọ Jésù ọlọ́run tó fẹ́ tú orí ṣe ọlọ́run tó fẹ́ tú àwọn tiẹ̀ sílẹ̀ ọlọ́run tó fẹ́ ra ayé padà ní orúkọ jésù ọlọ́run tó fẹ́ wòsàn ọlọ́run tó fẹ́ fi títóbi rẹ̀ ní orúkọ jésù ń bẹ́ kó fi hàn fún àwọn èèyàn yìí i want to manifest your glory i want to manifest your power lórí ìwé ìgbélu yẹn ní kàtà consign papers you have suffered enough o ti dààmú tó lórí àwọn ọmọ yẹn o ti jìyà tó lórí ara rẹ ìkàtẹ́lìkàtà ayé ti pọ́n olójú tó ní orúkọ Jésù ṣèbí ìsinmi lẹ́wà wá ní okò tó ní màkàtà ṣèbí ògo lẹ bèrè fún ṣèbí ẹwà ọlọ́wà ẹwà ọlọ́run lẹ fẹ́ kán rínú ayé yín ní orúkọ Jésù ó yá kó di mímọ̀ àmín ṣàmì dáadáa ní orúkọ Jésù kó ní ìyanjú àmín ó dé tọ́lọ́rọ̀ wá ẹ lọ ẹ lọ ẹ ẹ ẹ lọ sídìí òrìṣà ẹ lọ sídìí òrìṣà ẹ lọ síwájú ọlọ́run àwọn ọmọ ọlọ́run ni ọba àwọn ọba ni ọba tó fẹ́ ṣohun tó ń ṣohun gbogbo lódùlódù ailimakopiu saira le peru patite ligada losando bradakata le prendo de a diketeli mokopiu sairi ní orúkọ jésù ó yẹ rí ìyanu yìí àmín ní orúkọ jésù nínú oṣù yìí ó yẹ ẹ bá ọlọ́run pàdé àmín olúwa kó bá yín pàdé àmín ẹ rí ògo olúwa yìí àmín ṣàmì dáadáa ẹ rí ẹwà rẹ̀ sẹ́ àmín gbogbo igi tí olúwa ò gbìn o ẹni tì ètò mú èso ìbànújẹ́ rẹ̀ wá gbogbo igi tí ọlọ́run ò gbìn èyí tí ò bá ayé yín jọ gbogbo igi tí ọlọ́run ò ní orúkọ jésù ọ̀run kò fàtú àmín ṣàmì gbogbo igi gbogbo igi ìjákulẹ̀ gbogbo igi àmúbọ́ àìláṣeyọrí ní orúkọ Jésù gbogbo igi àìsàn ní orúkọ Jésù kó pòórá àmín kó pòórá àmín kó pòórá àmín kó pòórá àmín kó pòórá àmín bí Ọlọ́run ṣe tó ó yẹ ẹ rí lónìí àmín mo ní bí olúwa ṣe tó kó di mímọ̀ fún ayé yín bí ọlọ́run ṣe tó ní orúkọ jésù mo ní kó di mímọ̀ fún yín let it manifest to you let it manifest to you sáwọn èèyàn mọ̀ pé jésù alágbára ni pé ó lè jí òkú yẹn dìde wọ́n mọ̀ pé pé ó rùn gangan ó sì lè sọ di ààyè gbọ́mọ̀ ti lọ ọjọ́ kẹrin rèé omi ti tán lára rẹ̀ omi mà ti tán lára rẹ̀ ó mà ti kú ó ti rùn ó ti rùn ọjọ́ kẹta bóyá ó sì lè padà wá ṣùgbọ́n ìkẹrin rèé this is the fourth day ó ti rùn Jésù wọ́n ti fòkúta yí mọ́lẹ̀ ṣùgbọ́n ó fi bó ṣe tó hàn jọ yẹn. o ni e yi okuta n'akụrụ o si soro ase o ni lasaro o jadewa njadewa ani a ni camford o si njadewa iboji ju le ase tiatamo ba o ju aye re le o wa de ni alaye kpokpon to n dị yi ma o n tiaye ti yi okuta si pe a nisee ko liri gba ma a nise kò lè ṣẹlẹ̀ mọ́ àníṣe kò lè happen mọ́ is over ṣùgbọ́n ó mú pé ó mú ó mú Lásárù jáde Lásárù jáde ibi tí ayé dè mọ́ ibi tí wọ́n yí òkúta sí pé ibi tí ó rùn sí rèé ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù nu agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù nu agbára tí ń bẹnu orúkọ rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ líka ibà wúṣàìdà lábẹ́ májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ ibi tí ayé tì í sí tó ti ọmọ sí tí ìrètí ti pín àìlì màkàìlì ní orúkọ Jésù oyè ìjáde àmì ṣàbílà lórúkọ Jésù mo pa ní àṣẹ ni ní orúkọ ó sì ti kó fa mo pa ní àṣẹ ni ó sì dẹrẹ kó di mímọ̀ mo pa ní àṣẹ ni ó nà kí ayé yìí kó gbà á mo pa ní àṣẹ ni ní orúkọ Jésù ó nà kí ọwọ́ yẹn kó kúrò kí ọwọ́ ọ̀tún kó wọnú ayé yìí àìlì màkọ́ọ́lì màsáìdà máìlì káwọ́lì pọ́ọ́lì sítáìlì káìlì lipranda káìlì màsọ́ọ̀lì màkáìlì màkáìlì màkúrà káwọ́lì màsáìdà gbogbo ayé tí ayé ti sọ nínú. gbogbo kàdírì màkúlẹ̀ makuba gbogbo ògo tí ayé ti gbọ́ wọlé mo pa ní àṣẹ ní orúkọ Jésù ó yẹ rí ìyanu yìí àmín ọwọ́ agbára Ọlọ́run fẹ́ kó jáde sí ayé yín lónìí ìlímàkà ìlímàkà pẹrùsítàkàlìà mo bèrè fún ọwọ́ agbára náà ní orúkọ Jésù ti Násárẹ́tì Olúwa mo bèrè fún ọwọ́ agbára ńlá ọwọ́ ìtúsílẹ̀ yẹn ọwọ́ tí ń já ìdè yẹn ọwọ́ tí ń wòsàn yẹn Ọlọ́run mo bèrè fún mo bèrè ní ní orúkọ Jésù mo sì fẹ́ kó di mímọ̀ nú ayé àwọn èèyàn yìí mo fẹ́ kó di mímọ̀ lórí ọmọ wọn mo fẹ́ kó di mímọ̀ nú ayé wọn mo fẹ́ di mímọ̀ nú iṣẹ́ wọn mo fẹ́ di mímọ̀ ní àgọ́ ara wọn mo fẹ́ ká mọ̀ orúkọ Jésù ó kó di mímọ̀ gbogbo tó bọ̀ níjẹ gbogbo tó jẹ́ kó sunkún tó gbogbo tó mú ẹ̀rù wá yíkà ní níbi tí gbogbo ìrètí ti sọnù pàpàtà pé báwo ni màá ṣe ṣe eléyìí etí wo ló ń gbọ́ eléyìí ta ni mo fẹ́ fọ̀rọ̀ eléyìí lọ mọ́ ní gbogbo tó fẹ́ sá sí ṣùgbọ́n ó ṣàṣà sọ́dọ̀ ọlọ́run ó yá kó gbọ́ àmín ọlọ́run ìpè ní orúkọ jésù àwọn èèyàn rẹ rèé iṣẹ́ rẹ sì rèé wọ́n ti dé ó yá fara rẹ hàn àmín o oh, mo gbàdúrà láàárọ̀ yìí mo bá ìwọ ọlọ́run májẹ̀mú sọ̀rọ̀ ìwọ tí kì í dalẹ̀ àwọn tiẹ̀ ní orúkọ Jésù ìwọ tí kì í ọ̀rọ̀ rẹ jẹ ìwọ tó ń dúró ti ọ̀rọ̀ rẹ mo fẹ́ kí ayé àwọn èèyàn yìí kó mọ̀ mo fẹ́ mọ ọ̀rọ̀ yìí mo fẹ́ sì kankan mọ agbára yìí ọ̀rọ̀ ní orúkọ Jésù ó kó di mímọ̀ ni kò bì ṣubú ní orúkọ Jésù ni kò tẹ̀ mọ́lẹ̀ ẹnikẹ́ni o makul makaili saili iliali makoba koshataya lipredo kovinkus takutali aragbakagbara ní orúkọ Jésù ètò dúró síwájú ọ̀nà ayé àwọn èèyàn yìí o makaili masaila olúwa bìwó àmín olúwa tẹ̀mọ́lẹ̀ àmín olúwa kọlù àmín gbogbo ògiri pátá ètí ayé máa yí ayé rẹ ká ní orúkọ Jésù kó wó lulẹ̀ ọ̀rọ̀ àṣẹ rèé láti ṣiṣẹ́ lọ ojú tí ń wá kiri yẹn that thing that you have been looking for that thing that you have been praying for mo gbàdúrà kó di mímọ̀ àmín olúwa ní ohun tó fẹ́ ṣe ó ní ohun tó ń pinnu ní ọkàn rẹ̀ kémi tó mọ̀ ó mọ ohun tó ń fẹ́ ṣe ó sì mọ ohun tó pinnu ní ọkàn rẹ̀ kó tó bá èmi sọ pé kí n máa lọ ó ti lóhun tó fẹ́ ó ṣáà tó fẹ́ ṣe wọ́n ló bẹ̀rẹ̀ kò ń ṣe mi wọ́n ló sì parí ẹ̀ torí iṣẹ́ rẹ ni <laughs> olúwa ohun tó fẹ́ ṣe yẹn ni kó wá sọ di mímọ̀ fún àwọn èèyàn yìí o ohun tó fẹ́ ṣe fẹ́ ká yí àwọn èèyàn yìí kó mọ̀ ká mọ̀ ní gbogbo ọ̀nà pátá o fẹ́ kí ìrì ọ̀run fún ìtura kó fẹ́ sí wọn mẹ́kọ́ mọ orúkọ rẹ pé alágbára ni ọ́ pé o sọ̀rọ̀ ní kàyémà kọ́ sàtáyà pé o sì lè o pé o máa ń dúró ti ọ̀rọ̀ rẹ pé ọlọ́run ni ọ́ ò sì kì í ṣèyàn tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run Ísírẹ́lì ayé àwọn èèyàn kó gba èrè àmín gbogbo ohun tó dàbí kò ṣeé ṣe mọ́ gbogbo ohun tó dàbí kò kò lè ṣẹlẹ̀ pé àtọ́ bá fún lóṣù pé wọ́n á fún sí ni o pé tó bá fún ní àkókò á sì sí ni o gbogbo tí ayé rò pé kò lè ṣẹlẹ̀ tí wọ́n gán rò pé that very thing in your pé ṣé mo lè rí kíní ìgbà kíákíá mo pa ní àṣẹ ní ọlọ́run tó rán mi níṣẹ́ o bàbá arúgbó ọjọ́ yẹn ọlọ́run má jẹ̀bú tí kìsì dalẹ̀ ní orúkọ jésù kó sọ di mímọ́ àmẹ́ o rántí ọ̀rọ̀ rẹ bàbá mo fẹ́ kó wá ṣe ìyanu ní orúkọ jésù rántí ọ̀rọ̀ rẹ bàbá mo fẹ́ kí àwọn èèyàn yìí kó mọ̀ ọ́ ìwọ ọlọ́run má jẹ̀mú yìí ma ali ma ṣáìdà ní orúkọ jésù ayé àwọn èèyàn yìí kó gbáre àmẹ́ oṣù yìí kó tù yín lára oṣù yìí kó múre yín fún yín àdúrà yín kó gbà ní orúkọ Jésù ẹ ìyanu àdúrà ẹ èsì àdúrà ẹ rí ògo rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí ó ti dára fún yín o ó ti dára fún ọmọ yín ó dára fún iṣẹ́ yín bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù hallelujah ó dá mi lójú lọ́pọ̀lọpọ̀ because I know ọlọ́run yìí kì í ṣèyàn gbà ṣé mo lè gbẹ́kẹ̀lé nǹkan tó sọ fún mi yìí ṣá kò ní dalẹ̀ kò ní dalẹ̀ ṣé mo lè trust can I trust what he has what he has told me ṣé ṣé mo lè bank lórí ẹ̀ yes you can bank on it because he's not a man kò ń ṣèyàn It defined itself I'm not a man that I should lie. Kò ń ṣèyàn tí ń ṣèké. Ah, Ṣùṣà agbára Ọlọ́run agbára rẹ̀ ká. Ó rí ìyànà yà sọ tẹ́ fẹ́ ní oṣù fún Ọlọ́run. Tell the Lord what you need this month. Ẹ sọ fún Ọlọ́run ohun tẹ́ fẹ́. Níbo lẹ ti fẹ́? Ẹ bá Ọlọ́run sọ talk to God. Ìwé gbèrú yẹn kọ Olúwa mú jáde fún mi. Ohun tẹ́ fẹ́ yẹn sọ fún Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ kó rí thank you my daddy bẹ́ẹ̀ ṣe sọ kó rí bẹ́ẹ̀ thank you Jesus. olúwa yóò ràn gbàgbọ́ rẹ lọ́wọ́ kó rí bẹ́ẹ̀ hmm. thank you my daddy kẹ́ni ọpẹ́ yín kó pọ̀ jésù olúwa wa àmín àmín lórúkọ jésù god bless you. And also, let's put in mind that the prayer continued this morning by 6 at Dua Teswadula Gumefa. And also, I told us that we're going to, Yoruba section to be going to be tomorrow. Yoje Ola. I open the line to give thanksgiving to to give it if you have any testimony, if you want to text to Banieri, which is also I encourage you to do that. Uh, you can text or you can call tomorrow in English section. I should have opened the line now because I look at the time this is not the exact time this is almost to three so and uh, so we'll do that tomorrow in the english section and also in yoruba section uh, we are today we do it to this friday and saturday let me speak so we are in the morning of friday already so and the lord jehovah god will do great things for you and i apologize for the time god will bless you ẹ máa retí ìyanu yín yóò sì di ò ní ni ó sì rí ó dandan bẹ́ẹ̀ ni ẹ rí ọmọ yẹn ọmọ yẹn gbójú bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa àmín àmín àmín ẹ̀jẹ̀ Jésù kó yọ omi ẹ símọ́ omi náà kó di agbára gbogbo ẹni tó wọ́n ma kó rọ ọmọ bí ohun tẹ́tí bólúwa sọ kó rí bẹ́ẹ̀ kẹ́ padà pẹ̀lú ẹ̀rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù thank you see you in the morning God bless you in about three hours time. 6 a.m. God bless you. Bye bye.